الحمد لله الحمد لله لقوة المتين يمحي العاصين ويهدي الظالمين ويتوب على تائبين ويغفر المستكبرين ويجيب داعين فله الحمد كله لا نثني عليه كما اثنى ولا نثني واشهد ان لا والسكت وشرع الحدود والعقوبات ووعد الوصول لمن كان العبد والعذاب واشهد انه محمدا عبده ورسوله كان عدل الناس معرفه واحسنهم خلقا واوفرهم حكما واشدهم صبرا واكثرهم عفوا وان انتهكت محارم الله تعالى نارا صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه وكل من تبعهم بإحسان إلى يوم الدين وبعد ويا عباد الله اتقوا الله تعالى وأطيعوه واعلموا أن النار قد حفت بشهوات وحفت الجنة بالمكاره ومن جانب المحرمات وصبر على طعام سعادة لن أبدا وما رفع في شهوات وما ثاقل عن الدعاء شقي وإخراجهم للموصلة إليه وإلقاء العقوبة لأئمة بسببه حتى قمنا بالكتاب الكريم الشرك والقتل ووعد طائفه بالمداعمة العذاب عليه إلا أن يتوب من جرمهم مبعث السنة في الشريعة من الكتاب والسور من ملك الله تعالى وإذا كان العبد يدركون التحريم إلا ما أبى الله تعالى وعند شكه يرجو العفو والتحريم وذلك أمر من تعالى والذين أولئك وحافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم يملون فمن كتب وراء ذلك فأولئك هم العادون وجعل سبحانه وتعالى الفلوس والأسر ولم يستثن إلا زوجة وملك اليمين وأقبل منهن تجاوزنا إلى قوم معتدون وأمر بالإيمان ما لا يزال أمرهن بالناس وليستعمل الذين لا يجدون لنا حتى يغنيهم الله من فضله فمن حمل حرام القوة من الله تعالى أجناه الله تعالى وارتفعوا الحلال وغفر في العدل وبما أراد وما لم يستعمل وصار شهوته شاوله في الحرام فهو عاقل بفقر ما الكفر وكذا ولاته ويقوى الكفر معصية شؤما عليه يطارده إلى أن يسوى ويموت فأنفقه ولكم في القال العظيم ونفعنا الله وإياكم alùpùpù wọlọ́wọ́ ọba ọba tí ọkọ yẹ ní gbogbo ọgbà pátá ọba tí ó dáàbò wá láti tí wọn tó kọjá tí arúgbó ìfẹ́ láyé ní tí wọn tó ní ọlọ́mọba yìí ni a fi ọpẹ́ fún àwọn akẹ́rọ̀ nínú ọlá rẹ̀ nínú ogbó rẹ̀ tí wọn tó ní ọlọ́mọba ti láti wọn fẹ́ kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́dún á fi láyé ọlọ́dún á fi lórí ìfẹ́ ẹ̀rọ ọlọ́wọ́ bá kó o sì gbà á nígbà tó wà ọ̀là àgbà ọlọ́run náà ojú rẹ̀. ọlọ́wọ́ bá ti àwọn ọkọ̀ fi ọkọ̀ fẹ́ kí òun ní ọba alágbára agbára èyí tí kò ní òpin agbára tí ò sí agbára rẹ̀ tó lè dojú rẹ̀ ọba tó yẹ pé òun náà ní máa ń lọ gbogbo ẹlẹ́sẹ̀ pátá ní máa ń lọ ọ̀la bẹ́ẹ̀ lẹ́sìn ní máa ń fi àwọn alábòsí ẹ̀dá iná tí wọ́n falẹ̀ yìí tètè gba wọn ọba táwa ń tọrọ yìí òun náà ni máa ń gba túbá lọ́wọ́ gbogbo ẹni ọba tó pátá nínú àwọn òun ni borí sí gbogbo ẹni borí sí nípò oníkẹ́ni ọba bẹ́ẹ̀ pé òun ni tẹ́tẹ́ gbogbo ẹni ọba pè é lókun bẹ́ẹ̀ náà lè kọ́ fẹ́ fún tó ń jáde kọ́ fẹ́ fún ara rẹ̀ owó akẹ́kẹ́ kọ́ fẹ́ lọ́kàn lọ́kọ̀ tí ọba àdéhùn ọdún yẹ àti ọwọ́ ọ̀ká tuntun ni ọba tí olórúkúrì ọba tí ọba láti jọ́ni ọba tí ọba láti gbé ọba tí wọ́n ń tòun púpọ̀ lórí pé kéèyàn kó wọn gba bàtà lọ́tọ́ bá ti léwọ̀ kéèyàn kó wọn fẹ́ fà ya bẹ́ẹ̀ ni máa ń tòun kéèyàn kó wọn sàyẹnu àlà lórí tó bá ti gbèdé sí ọlọ́wọ́ ká máa tòun kéèyàn tó gbogbo tóun bá padà tẹ èèyàn ní ṣe náà ló wọ́n máa ṣe ọba tó yẹ pé òun ló gbé sí àtẹ́kálẹ̀ òun náà ni ó ti ṣe ìlérí ìyà èyí tó nípa ní gbogbo ẹ̀ ló wá ṣe ẹ̀ pátápátá mo tẹ́lẹ̀ sọ fẹ́ lọ́kàn tó dájú pé àgbo àti wa àyànjọ ọ̀fẹ́ wa olùkọ́mọ ọba rẹ̀ sí wa láti wá là wá nù parí kéke alẹ́kùn Muhammad sọ̀rọ̀ bá wa alẹ́kùn fẹ́lẹ̀ ẹrú ti ọlọ́run òtítì ọlọ́run ẹni tí ń tẹ̀lé àti ọlọ́run bá dùn ní ẹni tí wà á ẹni tí ìmọ̀lára rẹ̀ ti péjù ni ẹni tó ní kan ní sùúrù jù ẹni tí àmójúkú rẹ̀ tó pọ̀ jù ni ẹni tó yẹ kí nígbà tí wọ́n bá padà ká ọlọ́run ọba ya kì í ṣe lọ́jọ́ pé ìdílù rẹ̀ máa dágbára púpọ̀ bẹ́ẹ̀ ni káwọ́ ya sì máa ṣe gbogbogbò àdúgbò Muhammad ọ̀rọ̀ wà lọ́sẹ̀rà ẹni tó yẹ kí wọ́n bá ti ṣe tẹ̀lé lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló ti jẹ́ kò pàpà kọ̀ọ̀kan nú kò sàbòsí ara ibi ọlọ́run tó ti ṣe é bẹ́ẹ̀ ọlọ́run náà fọwọ́ àtàlẹ́kùn sí àti ìyọ̀fọ́ nípa Muhammad sọ̀rọ̀ wọ́wọ́ àdìsẹ́lẹ̀ wá àtàlẹ́kùn ìkókó rẹ̀ kù àwọn ará ilé àwọn sọ̀rọ̀bà àti gbogbo ẹni tí bá ń kéwòn nípa àwọn pátápátá pẹ̀lú dáadáa lọ́dí ọjọ́ àti èdè ẹ̀yọ́ ń jọ ọlọ́run yóò rọrùn fún ẹni bẹ́ẹ̀ láti máa tẹ̀ láti ọlọ́run bí yàn bá tẹ̀ wọ́n lọ́wọ́ bá àti tẹ̀lé àti ọlọ́run nira kò bí yàn bá tẹ̀ wọ́n lọ́wọ́ bá àti tẹ̀ tọ́lọ́run ní ojú nira kò àti wọ́n á tẹ́wọ́ ní tọ́lọ́run bá kọ́ yóò sì wò ó àti pé ìbẹ̀wọ́ lọ́wọ́ bá òun lè pèlè ṣe gbogbo ọmọ pátápátá ìyẹn ló fà oyè bá ti sọ̀rọ̀ bá balẹ̀ fẹ́lẹ̀ gbogbo pàtó bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí ìmọ̀ ń fi àwọn torí tó kò sí nǹkan abẹ́sẹ̀ láyé tí ọba ti síbẹ̀ ọlọ́run bá ń bẹ̀ àlè ṣe yanjú kò sí gbogbo nǹkan lọ́wọ́ lè pàṣẹ rẹ̀ tí ọba síbẹ̀ ọlọ́run bá tó bá lòun ti lé náà kò ní ti lé bọ́lá òfin bẹ́ẹ̀ tó bá lòun jáwọ́ tẹ̀ náà kò ní jáwọ́ tẹ̀ bọ́lá òfin bẹ́ẹ̀ àti kọ́tẹ́ síbẹ̀ ọlọ́run bá òun yóò máa tẹ́lẹ̀ nínú yẹn tí ẹ bá tẹ́lẹ̀ síbẹ̀ ọlọ́run bá àti ìbẹ̀ múlẹ̀ yóò rọrùn tó tí ẹ bá tẹ́lẹ̀ síbẹ̀ ọlọ́run bá àti ìbàdàn yìí nínú ẹ̀fẹ̀ yóò rọrùn tó ní ìbájẹ́ ti bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá àti máa mú àwọn àti ọlọ́wọ́n bá jẹ yóò rọ̀ wọ́n bẹ́ẹ̀ ni àti takọ ọlọ́wọ́n bá àlejò ọ̀la yóò nira púpọ̀ jù tó wà ní àwùjọ níbi tí àwọn ẹgbẹ́ ń pa ẹ̀kọ́ ọlọ́wọ́n bá ya títí lára lọ́nà àbùkù àjọ títí lára òní tẹ́lẹ̀ látara kí ìbẹ̀rù ọlọ́wọ́n bá ti dèrò sínú ọ̀kan rẹ̀ tó látara kí ìbẹ̀rù ọlọ́run máa ṣe kí ni o sì mú un dáhùn ẹ wá jẹ́ máa ń sí orí tí a ti mọ̀ sáájú nípa pé ìyẹn ọlọ́run ọba ìdíjẹ̀rù ìgbówúyẹ̀ ilé ẹ̀kọ́ fi ti kó gbogbo tí ó máa wùdọ̀ pátá ló yọrọ fi ká iná bí kí ọmọ ajáyè bí kí ọmọ apẹ̀tẹ̀ náà bí kí ọmọ agbágbé bí kí ọmọ aparọ́ gbogbo tí ọ̀dọ́ máa tí ọ̀dọ́ lọ́rùn àwọn òkè wọ́n ti òwúrọ̀ ẹ̀kọ́ pẹ̀lú gbogbo tí ọ̀pọ̀ náà máa kọ́ ni káṣí amọ́lú ní òun ẹ̀mí ọ̀rọ̀ ọ̀pára náà káṣí délẹ̀ káṣí àgbáwẹ̀ ẹ̀mí ọ̀pára náà ń rẹ̀ àgbàkọ̀ ní orin tí wọ́n máa mọ́ àwọn àwọn aláwọ̀ àdúgbò ẹ̀mí ọ̀pára náà ń tẹ̀ à ìlú lókun lórí ẹ̀yìn irú àwọn ọ̀sán wọ̀nyí sẹ́yìn ọ̀rọ̀ àwọn ọmọ yìí sẹ́yìn kó ìlà yìí àwọn afẹ́ akọ̀ òun náà ni wọ́n fi wọ́n kiri káàdì lẹ́sìn ọlọ́run wa ó túmọ̀ sí pé gbogbo ẹni tí ọ̀rọ̀ yóò wà lẹ́sìn ọlọ́run tí ó da ẹ̀mí ẹ̀ lóko ni gbogbo ẹni tí ó yà lẹ́sìn ọlọ́run wa wọ̀ yóò da ẹ̀mí ẹ̀ lóko ni nítorí pé fún ẹyẹ àlẹ́sìn ẹ̀kọ́ ìyẹ́ ní ọ̀pára wọn ni bẹ́ẹ̀ sì ni ẹni tí torí pé tí wọ́n fi lé sí nẹ́kọ̀ọ́ ìtẹ́ni ti lè ṣe ni ìtẹ́ni máa ń fà ní ìtẹ́ni máa ń ṣe ni ọmọ ìjáde máa wà lọ máa wọ̀ kọ́kọ́ máa lẹ́ tọ́ á lẹ́yìn ìjẹsẹ̀ á lẹ́sẹ̀ náà yẹ kí ẹ bá yẹ àgbẹ̀dẹ̀ ẹni yóò kọ́kọ́ wá lè gbìyànjú àwọn bá ti rí ọlọ́run kọ́kọ́ àtẹ́yìn kọ́kọ́ tí ò sórí fún ẹ̀rọ ẹ̀ka yẹ ẹni tó wá kékeré ẹ̀wù mẹ́ẹ̀ ẹ̀wù mẹ́ẹ̀ mẹ́ẹ̀ lọ́tẹ̀ lọ́rùn pé iṣẹ́ yẹn láti fà ilé ẹ̀rù mẹ́ẹ̀ máa ṣe tó wá nílá láti lè máa tẹ̀lé tọ́lọ́wọ́n bá ìwé ẹ̀mí bẹ́ẹ̀ òun ló máa sọ̀rọ̀ ìfò láíláí ọlọ́wọ́n bá ní nígbà tó sọ lẹ́nu lọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ kọ́ọ̀dù ó ní àkọ́ òdò kó fi ẹ̀yìn yọ mi. ìṣẹ́ mọ̀ láàrin àyà dúdú ni àmọ̀tẹ́ ẹ̀ ní tẹ̀lé tàbá ní káwọn awolé ayé ìgbàdùn bẹ́ẹ̀ tí àwọn olówó ni tí wọ́n bá ronú pẹ̀lú ọlágbọ́dá sábà wọn tí wọ́n bá wo orúkọ pa wọn tí wọ́n wo nǹkan ẹ̀mí wọn ẹ̀kú ti máa fà wọn pé táwọn kú òní wọn náà yìí lọ́kàn. àwọn kú òní wọn wá sí àwọn olúwi rẹ̀ pẹ̀ ẹ̀kú òfin báyìí ọlọ́sìn èyí ọba níbi àdàpọ̀ pátápátá àtolówó inú wa àtolòsí inú wa àtọlọ́lá wa àtàlẹ́yìn jẹ́ ẹ̀fẹ́ wa pé tó bá tẹ̀lé ní ìsinú rẹ̀ ni wọ́n ti wá bọ̀ wàhálà lọ. ẹ ẹ́ ìgbé báyìí ó fi ìrọ̀gbà tó la dé tí bá ti tẹ̀lé mi tí mo ní padà lọ inú rẹ̀ ní padà lọ. ìyẹn wọn ọmọ wa ní ilé ayé kẹwọn yẹn á ọmọ àtùkù kọ o tọ́lọ̀ bá bẹ̀rẹ̀ fún yẹn wọ́n ń bẹ̀rẹ̀ à kí wọ́n ta ìyá dá àwọn ọ̀rọ̀ bó bá yẹ wá ti tó lè ti bẹ́ẹ̀ máa gbé lọ. báyìí ti tù tó lè ti bẹ́ẹ̀ máa gbé lọ wọ́n ń bẹ̀rẹ̀ à kí ta ìyá dá àwọn ọ̀rọ̀ alùpùpù ní àti ìyẹ̀dẹ̀ o alùpùpù ní sẹlẹ̀ àbẹ̀lẹ̀ lọ́gbẹ̀rẹ̀ báyìí yóò kẹ́ ẹ̀jẹ̀ tó láyé ẹ̀ jà fún lọ́pẹ̀lẹ̀ ni báyìí yóò kẹ́ ẹ̀jẹ̀ tó láyé ẹ̀ palẹ̀ mọ́ lọ́pẹ̀lẹ̀ ni màá àbílọ̀ sẹ́yìn dẹ́gbà wọlé alùpùpù ayé la lùsà ẹ̀wọ̀n akọ́lẹ̀ mi sáká tó pẹ́ẹ́lí yóò wá sí iṣẹ́ láti lókèrè ayé ṣe kò sí ẹ̀jẹ̀ yóò bàtà lọ́sẹ̀ ومن عمل صالحا أن يوصى وجداره من ذكر أو أنثى jẹ́ ni àkóbìnrin ni wọ́n wà nínú wọ́n wá jẹ́ olùbàbọ̀ òdodo wọ́n wulẹ̀ ìgbà ìlú olówó lẹ́ni jẹ́sínà olùwàjẹ́ màlábí káká àwọn ènìyàn ni wọ́n wà nìjẹ́sìn ọlọ́ wọ́n bẹ ènìyàn sẹ́rẹ̀ láàyò lẹ́yìn ìgbà tí wọ́n ti ní ìgbàgbọ́ tẹ́ tó wá ní iṣẹ́ àwọn ń ṣe ọlọ́run wá ìṣẹ́lẹ̀ ni wọ́n lọ lóòótá fún un lẹ́bí ya ní wẹ́ẹ̀sẹ̀ ìgbà tó wá jẹ́ ìṣẹ́sìn gbogbo ètè

Tàbá wá ní jíjẹ́ ìwà ìbàjẹ́ máa ákùnmá ọmọ omi àkùwá lọ àkùwá rẹ̀. Òun náà ní tọ́jà pé aburú rẹ̀ lágbára nínú ọ̀rọ̀ nínú òde. Tọ́jà pé ìwà ẹ̀rí ni kí ìwà ọ̀rọ̀ ìwà ẹ̀rí ni kí ìyòwú níwà ọ̀rọ̀ ọ̀bà tẹ́lẹ̀ wọ̀ ẹ̀rí tí ọlọ́wọ́ bá lọ́gbọ́n ọ̀dọ́ ọba lọ́nà àlùkò ṣebí yorùbá náà máa ń sọ lọ́rọ̀ wọ́n kí á dágbájá ọ̀rọ̀ àlùfáà kì í ti pọ̀ fún un. ọ̀rọ̀ àlùfáà náà àyálò ní èdè ni àlùfáà iṣẹ́ àti ìdílámọ́ wa ni. làwọn náà wá pẹ̀lú àlùfáà bá àlùfáà bá kẹ̀kẹ́ pọ̀ lù fún ọ. àlùfáà bá kẹ̀kẹ́ pọ̀ lù fún lágbájá pàtó àtìkẹ́ pọ̀ fún àfijá ìdílámọ́ wa lò rẹ̀ àwọn ìtọ́lọ́wọ̀n kò fẹ́ kí ìyòsí ní jẹ́rẹ̀ àwọn mọ́tò bí ọlọ́wọ̀n bá àwọn tí jẹ́ gba kọ̀bí inú ẹ̀sìn tí wọ́n bá kọ̀bí ẹ̀sẹ̀ yìí ta òun náà rẹ̀ àwọn ìwà àbàjẹ́ ìwà àgbèrè ìwà èyí tó ní kọ́kọ́ láwùjọ lónìí èyí tó lẹ́nu pọ̀ lónìí láàrin ọ̀gá láàrin àbá àtọmọ láàrin olùkọ́ tó máa kẹ́kọ̀ọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ láwùjọ lónìí ọ̀gá alẹ́ fẹ́ ni wọ́n.

kò sí ẹ̀yẹ̀kẹ́ tó wà lábẹ́ wọn lóbìnrin gbogbo ìbọn lọ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ ọlẹ́ni ọgbà àwọn ọmọ tí wọ́n ní wọ́n kọ́ àwọn tó lẹ́wọ̀n ọ̀dẹ́ sí ni wọ́n ń kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn ní ìlú àwọn tó ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ba ọkọ̀ ọlọ́wọ́ lórí kí àwọn obìnrin ọ̀dà lọ́sọ̀ ọ̀dà láti yá lu ọwọ́ wọn èyí ti wá lágbára lónìí níbi pé wọn ìrùkọ́lọ́ ọba àlejò ọláyè tó yẹ owó wọn jẹ́ ní àwọn olùdó níbi tí àwọn èèyàn ti gbé ìtẹ̀yìn lọ́wọ́lé títí àwọn ọ̀gá ìlú ọ̀sán pẹ̀lú tí ọlọ́run ọba rí gbogbo ẹ̀ ní olè ọyẹ bá sí àbọ̀tò bí kan ló wá ọyẹ gbogbo ẹ̀ ló sì rí ẹ̀ka bí bí òsì kan ló wá gbogbo ẹ̀yẹ lágbèrè ọyẹ bá sí ẹ̀rẹ̀ àwọn ọlọ́run bá sáré ìlú níbi tí àìbàjẹ́ ìdílé yọ tó ti mú lẹ̀ dé láwùjọ yẹn níbi kí wọ́n wá sọ ní báàgì wọ́n sọ ní báàgì lójúlé lójúlé abúlé lágbára àti nígbà ọ̀dẹ̀ kẹ́mẹ́ abúlé lágbára àti nínú mọ̀lẹ́bí kẹ́mẹ́ abúlé lágbára ìdí tí mú ọmọ ìfẹ́ ìyàwó bàbá rẹ̀ sùn ẹ̀kú ní orí mú yẹn dé ìdí tí mú bàbá nípa ìyàwó ọmọ rẹ̀ sùn ẹ̀kọ́ ikú lágbá ni èyí ò jẹ́ kí ọmọ tàbí bàbá tí ó sùn láti ọmọ olùkú pàtàkì kọ̀ọ̀kan ẹ̀rí tó fi alẹ́ ńlá ni níbi tó lágbára títí ìjẹ láwùjọ lónìí tó lọ ọba ti fi oṣù púpọ̀ ìyẹn ló fẹ́ tó máa ṣètò kan nínú gbọ́dọ̀ ni wọ́n máa ká àwọn ìwọ̀n ṣẹ́kọ̀ọ́ lọ. àbíkú sọ ọmọ wa ṣẹlẹ̀ olùdarí ṣẹlẹ̀ ọgbọ́n ti lọ wáyé rí ọlọ́wọ́ ọjọ́ òní òní máa yẹ wọn ò ní máa wọ̀ orí ọ̀wà ara wọn ara ẹ̀dá ìyá òṣìṣẹ́ wọn lè ti tẹ̀. lókè ìgbà tó mọ àlè ọmọ ìṣẹ́ ọ̀bá ti máa ti rẹ̀ ìlà àbọ̀dá wọn lè ti sílẹ̀ lọ́pọ̀ yẹn ti di bí ọmọ ìṣẹ́ bá ti ti rẹ̀ láàrin wọn yọ̀ sí òun láwùjọ àlẹ́ ọlọ́wọ́ ti àkájú wọn wádá nínú ìlàwùjọ rẹ̀. àwọn àpàlọ́ olóyún àpàtúnú ọlọ́wọ́ pàdúrà wa àpàtúnú ọlọ́wọ́ òbí wa sábúrú ní òkú ọ̀nì lórí pé ní ọlọ́run wà ní olórí ọmọ ọkọ̀ ìdọ́rí ẹ àwọn tó máa lọ wọ́n obìnrin ti wà bẹ́ẹ̀ ní àwọn olé yá ojú wà nípò ńlá òwúrọ̀ máa lọ́wọ́ obìnrin kánáà lẹ́nu ṣèbí bá wọn pọ̀ kan nínú àwọn alùpùpù tó parí ìdílé bọ́ọ̀sì rẹ̀ àwọn àwọn àwọn bọ́ọ̀sì bọ́ọ̀sì àwọn ni wọ́n pariwo káàkiri nínú orílẹ̀-èdè àwọn alágbèyàwó àtẹ́wọ́.

èyí jẹ́ ìwà àtẹ́jíṣẹ́ òun náà bá ti rẹ̀ wọ̀ máa wá ìyá ọmọ bábọ́ọ̀lù èyí tó rẹ̀ mẹ́rin àbí ìlú pàdọ́ bákan ní pé alọ́pọ̀lọpọ̀ ayàpọ̀ áì ó ní wọ́n máa lẹ́pọ̀ àyọ̀wọ́ áì ó ti ní ìgbàlódé rẹ̀ àyàwó akọ́bíyè nílẹ̀ àgbọ̀nà ìbálòpọ̀ láàrin ọkùnrin àtòkùnrin sí ìdí ọ̀pọ̀ ẹgbẹ́ lónìí bí ìyẹn bá ń bá ọmọ mẹ́tàlá ọmọ ọdún méjìlá àbọ̀dún fẹ́ bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́wọ́ fẹ́ bí àwọn nígbà wọn fi àwọn ta òun orí léèrè ṣùgbọ́n tí wọ́n bá ọmọ ọdún méjìlá lágbèrè tẹ̀lẹ́tẹ̀ lórí pípò lóko ẹ̀ tí wọ́n bá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lágbèrè lórí léèrè yìí tẹ̀lẹ́tẹ̀ nítorí pípò lóko ẹ̀ ẹ̀ wá wọ ìwò náà wá ti àlò tẹ lónìí pẹ̀lẹ́ pé àwọn ọ̀la pàtàkàlà inú gbọ́dọ̀ wá ń tàn wá fẹ́ lọ́wọ́ lónìí fún ìwà àbàjẹ́ yìí ilé ẹ̀kọ́ ọlọ́wọ́ ọ̀fẹ́ mọ́mọ́ láwùjọ lónìí fún ìwà àbàjẹ́ yìí bẹ́ẹ̀ náà ẹnu tí ọ̀fẹ́ mọ́mọ́ lónìí fún ìwà àbàjẹ́ tí ẹ bá lẹ bẹ́ẹ̀ náà ọmọbìnrin ní ìlú ọ̀rọ̀ nìkan ẹ̀rọ máa bàjẹ́ sí á ẹ̀rọ bẹ́ẹ̀ sí ní ètò ìpolówó ni níbi tí àwọn abúlù ti fi níbi tí wọ́n ń tilẹ̀ sí àwùjọ ṣùgbọ́n ọ̀nẹ́ báwo ni ẹ kọ̀ọ̀kan báyìí tí wọ́n kọ̀ọ̀kan báyìí pẹ̀lú odò olómìnira ọ̀tẹ̀ náà tí wọ́n ní wọ́n ní kọ́ kaba yẹn pẹ̀lú ọmọ ọ̀sẹ̀ náà tí wọ́n ní wọ́n ní kọ́ kaba yẹn pẹ̀lú ìyàwó ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sí ọ̀dọ́kà kọ́dọ̀ ọ̀pá àti ọmọ hàmà ní ọ̀gbọ́n wọn lè fẹ́ra ó ní àjẹ́ ìjọba fún mi kò fẹ́ káàkiri pẹ̀lú àwọn ọ̀nà àwùjẹ tí a lọ sí ìwé ìwé wáyé àti wọ́n ti fún ọmọ mi ọwọ́ fún ọmọ ní ọ̀gbọ́n wọn lè fẹ́ra àti wọ́n ti gbé akọ ikú rẹ̀ mú sí àti ìtọ́wọ́ bẹ́ẹ̀ dè yìí ìjẹ́ sọ ẹ̀ kù kò wọ́n ní kẹ́ ó ní náà wọn máa yá ọ̀tún ọmọ ọ̀dà àti lọ́wọ́ fi yà á fi. a ìrà débi a ọlọ́run wá jùlọ nílẹ̀ ìdáwé a nínú wọn bá mi jàgbére mo tún wọ́n dọ̀ àti níbẹ̀ ni láyọ̀ ikú mẹ́ẹ̀tù òmà àtò ìdáyì láyọ̀ ikú mẹ́ẹ̀tù mà àtò ìdáyì. àwọn èèyàn fẹ́ kú ìyàwó rẹ̀ tó rọrùn fún ọ̀rẹ́ bá ti jẹ ìrẹ́nu ẹ máa lẹ́ lórí báyìí ó lè fa àdáyọ̀ tó lè jẹun báyàwó ní pẹ́ẹ́rẹ́ àbúrò rẹ̀ ó mọ̀ tó jẹun tẹ́lẹ̀ pọ̀ lò òun kẹ́ wá sí olóńgbà rẹ̀ kúrú ti nílò ara tẹ̀lé lórí ara bámi ìlà ọ̀rọ̀ sí nílẹ̀ lẹ́nu ti lọ́ọ́ jẹun pọ̀ lọ́yìn ọ̀rọ̀ àwọn ọ̀ṣẹ́ yẹn ìbàdẹ́ mi jẹ́ àwọn òdìjọ́ ọ̀ṣọ́ rẹ̀ náà kí ló bẹ̀rẹ̀ ó mọ̀ kọ́ báyọ̀ ọmọ àbúrò mùsùlùmí o àwọn tó wá kó kíkọ́ sákúrò ẹ̀

ó ní ọmọ rẹ̀ ní ní jẹ́ ìrẹ̀ pèsè ní o pèsè ní tí yóò padà tó o jẹ́ gbàgbọ́ ọ̀tẹ̀ padà nígbà bá yẹ kó kí olóòtú ọ̀gá lọ́wọ́ ṣe àgbàgbé ẹnìkan lọ wọ́n náà ó pẹ̀lú ẹ̀ padà ẹnìkan yóò fẹ́ fún àwọn òbí padà ẹnìkan yóò fẹ́ fún ọmọ rẹ padà ẹnìkan yóò fẹ́ fún ẹ rẹ padà ẹnìkan yóò fẹ́ fún àbúrò rẹ padà. nítorí bí ẹ̀kọ́ ọ̀gbọ́n àbọ̀ àti sọ̀rọ̀ ọ̀rẹ́ fẹ́ràn ó ju ìwà pé nínú àwọn àmì kọ́lé parẹ́ lọ kẹ́kọ̀ọ́ tuntun náà ó lóun lẹ́ni láti yọ pọ̀ àwọn àti bá tẹ̀lé ti pọ̀ lójú tí ibi tó kọ̀tẹ́ nu àlà lọ àti pọ̀ kọ̀tẹ́ nu àlà àwọn òṣèré kò yà kó fẹ́yàwó ṣùgbọ́n wọ́n ti jẹ́ kó wọn máa tàbí bẹ́ẹ̀ ni nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n kó ìlà tí obìnrin wọn kọ́kọ́ àwọn fẹ́yàwó mi dà wọ́n ṣùgbọ́n tí wọ́n mọ̀ pé ń sàgbèrè ta wọn ò ní já

ó bẹ̀rẹ̀ sí máa gbọ́ ariwo lè ariwo yìí lágbára nígbà tó lù wá lágbára ni mo délẹ̀ mo wá gbájú nígbà tó mo gbájú báyìí mo rí àwọn ọkùnrin àtàwọn obìnrin tó fún ọ pátá òun ni wọ́n àwọn tí mo wá rí ìṣe ìyẹn yọ ara wọn jò fún ọ ní alẹ́ kí ilé ilé ti jò fún ọ lọ́rùn pariwo lè kí ni ìwọ ti lágbára mo wá ń bèrè lọ́wọ́ àwọn tó ń lọ pé àwọn òun làwọn eléyìí mo wá lọ fún tuntun náà fún ọ̀sẹ̀ wáyé. àwọn òṣìṣẹ́ ọkùnrin àtòbìnrin lórí rẹ̀ o. ọlọ́run bá fi ń jìnà ìyẹ́ òṣìṣẹ́ ọkùnrin àtòbìnrin obìnrin àlébà mọ́tàkàlì sọ̀rọ̀ wá ọ̀rẹ́ sílẹ̀. wọ́n wá ní sẹ́ẹ̀dì tí bí yẹn àwọn àfáà sí àgbàrá èyí fún wọn. pẹ̀lú pé ilé yẹn wà wà nínú fún wọn. wọ́n ti rọ́ ọ̀fi ní àti àtìrì àti lọ́ọ̀fi tó ọlọ́run yìí yé pé fẹ́ ní ìtọ́jú ọlọ́run wé ẹsẹ̀ lọ wọ́n la ẹtí wọ́n lọ́dọ́ pálẹ́tà àwọn ọmọ ìyá mi hàn bẹ́ẹ̀ ni wọ́n pa ẹ̀mí ẹ̀mí tọ́lọ̀ ni wọ́n máa pa àwọn ìpa wọ́n la ẹtí wọn ọlọ́run wé sáàkiri wọ́n máa yẹ alùpàá rẹ̀ ọlọ́run lẹ́yìn yóò wọlé ẹsẹ̀ fún ọkọ rẹ̀ lẹ́kọ̀ọ́ àtà rẹ̀ yóò pàdé ẹ̀jẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run wọ́n yà lólu kí ni màá rẹ̀ yóò mọ̀ wá jẹ́ ní ìyàlẹ́ lẹ́nu pẹpẹrẹ. ọlọ́pàá lè lọ́wọ́ afẹ́lẹ́ fẹ́ kí lè lè yẹn ó ní ìdá àwọn ọ̀dẹ́ àbá àfẹ́lọ́wọ́ tó máa nìkan lóko. ẹ̀jẹ̀ ni o gbogbo alágbèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ bẹ tọ́lẹ́ pé wọn ò ní tẹ́ wọn ò ní tí wọ́n ti tẹ́ ọmọ tó ti di ọ láti wọ̀lẹ́ tí wọ́n ti rajà lọ́wọ́ rẹ̀ tí wọ́n ọ̀sẹ̀ ló nígbà rẹ̀ bá tẹ́ sáré bá tẹ́ ló jọ wá gbowó nítorí kíni nítorí àbúrò ṣe gbogbo ẹni tí wọ́n ẹ̀rọ lọ́dọ̀ rẹ̀ lóde rẹ̀ tí mo ti ẹ̀rọ yẹn fún ọ lọ́wọ́ rọ̀ tó o ti ẹ̀rọ yẹn fún ọ lọ́wọ́ rọ̀ ẹni tó fún ọwọ́ ayé mi tó wà káàdì lọ. Sẹ́ni mi lọ́dún wá sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò tún wá ti alẹ́ pé á àwọn mi ti alẹ́ àlẹ́. Alẹ́ mi sọ̀rọ̀ bọ́ọ̀ ọ̀rẹ́ sílẹ̀. Ó ti kúndùn owó tí wọ́n á dá ilé ni mo yá ayọ̀. Ọlọ́run ọjọ́ mi, ọlọ́run ọkùnrin kì wọ́n. Tí wọ́n bá tún wá, sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ òní orí. Àwọn òwò ni àlùdáyẹ̀ ọ̀rọ̀ òwò ni olóhùn rẹ̀ ló sábú ó sì àjọyọ̀ ìṣẹ̀lẹ̀ kò ní balẹ̀ ọdún àti náà ti wọ̀ láti rí nígbà wọn lọ́nà àwọn ọ̀nà tí wọ́n sọ pé kò ti alẹ́ àtẹ báyìí mo ti báyìí mo ti ọ̀rọ̀ kò ju rẹ̀ rẹ̀ ẹwà wo wa wú lónìí láti rí ọ̀wá nínú àlámọ́ lónìí àfọ̀ wá ti dẹ́rìn àfọ̀ àti kàwádà àfọ̀ àfọ̀ ti kẹ́kù àwọn àfọ̀ àkúmárá àti ẹ̀rẹ́ ìdí ọlọ́wọ́ bá àti ẹ̀rẹ́ ìdí ọlọ́wọ́ bá àti ẹ̀rẹ́ ìdí àwùjọ lónìí ọ̀pọ̀lọpọ̀ yìí títí àwọn olùdí oṣù kọ́ owó òṣèlú ọmọ àdìdí tẹ́lẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti sọ alẹ́ rẹ̀ máa ń tọ́lẹ̀ yorùbá pé ilé tí ń tó ọmọ alẹ́ rẹ̀ òṣè kí ilé ìdàgbà bàbá lẹ́gbẹ̀ẹ́ ìdàgbẹ́ àìlóye ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n máa alẹ́ rẹ̀ ìdàgbà tí kò máa alẹ́ rẹ̀ ìdàgbà tí wọ́n máa alẹ́ yóò fi wọ̀ òkú ọmọ alẹ́ yóò fi wọ̀ ìyẹn ló fi jẹ́ yí pé ìdíjà tí wọ́n alẹ́ kẹ́ ọlá tó tún pàtó wọ́n á ṣe ìdíjà tí yóò ọlọ́run àlejò ọba láàdúgbò nígbà tó ń lọ ní ọ̀sán àìmọ̀lẹ́rì pé oríṣiríṣi ọkùnrin àti obìnrin ọlọ́run ti ẹtí ọkọ̀ ọgọ́rùn-ún bí àwọn tí wọ́n bá bá ọkùnrin òsì ní obìnrin òsì lọ ọkùnrin ẹtí ọgọ́rùn-ún bí àwọn ọlọ́run ní

ó ní kí gbogbo àwùjọ wà lè làwùjọ pọ̀ ẹni tí wọ́n sọ nínú ọ̀rọ̀ wọ́n ti ń di kí ọ̀tá ó lè fẹ́ ṣùgbọ́n ọ̀tá tí abẹ́bá dálẹ̀ ọ̀tá tí ò lè fẹ́lẹ̀ ọ̀tá tí ò lè fẹ́lẹ̀ ẹ̀ náà tó àyíjà fáwọn ọ̀rẹ́ méjì ni ẹ̀ wọ́n kú wọ́n lè di ara wọn ṣùgbọ́n ẹ̀ pa yẹn àwọn méjèèjì wọ́n lè má bẹ̀rẹ̀ o yóò tó máa tún gbogbo ẹ̀ lọ́kọ̀ fẹ́ tó ṣe bá àkọ́kọ́ bá láti gbọ́ ṣùgbọ́n àwọn àtẹ́wọ́ torí pé kí ni ọgbẹ́ ọkàlẹ́ sùn ọgbẹ́ ọkàlẹ́ tí wọ́n ní ọdún mẹ́ ọgbẹ́ lálá ni ó ti sàkó wọ́n gba ìfẹ́ padà lálùkì àmọ́ wọ́n gba ìfẹ́ padà lálùkì àmọ́ wọ́n wọ́n ti torí pé nínú ọ̀tá tó le òun ní ọ̀tá rẹ̀ tá a gbọ́dọ̀ tó kí n agbọ́dọ̀ jáwọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́lẹ́ tó wọn òbí kíkà nípa ìfọ̀ abẹ́ wọn bí ẹ̀rọ wọn bá lẹ́yìn ọlá nígbà tí wọ́n yàwó ẹni jẹ́

pé èèwọ̀ ni oníkọ̀rọ̀ ọba àlejò ọlá ó bá kọ ìdíjú pé tóun ti lè gẹ́rẹ́ ìlú kátọ̀ ọ̀gá yìí òun náà lọ́dọ̀ ìyàwó àti tó jẹ́ ẹrúbì ìlú yẹn lẹ́yìn rẹ̀ èèwọ̀ ni ẹgbọ́n ọ̀sẹ̀ lójú rẹ̀ ni bákan náà ni pé ẹni tí òfin lágbára ti fẹ́yàwó ọlọ́run ọba àlejò ọlá oníkó tó abẹ́ rẹ̀ ni o ìyẹn kúránì tó máa ń gbọ́ tuntun ayé àtàkiri ọlọ́run yẹ sáyẹn ìtẹ́jú náà ẹ̀ kí wọ́n sọ́ra wọn káṣá ní àwọn ọmọ ẹ̀fọ́ yìí ó ń fi gbé ọ̀rọ̀ lé ọlọ́run kí wọ́n sọ́ra wọn ni kí abẹ́ wọn títí tó kúkú lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó máa ń ẹ̀ẹ́dì wa ló òkè wa pọ̀ àwọn onílé bí bàbá yìí wọ́n mẹ́fà òun ló ń káàkiri àtúntìní àtọkùnrin wọ́n bá lọ bá ẹ̀rọ ní pé ọmọ yìí ọ̀ lẹ́bi lọ́wọ́ lọ́kọ̀ péré kò sí parí ilé ẹ̀kọ́ rẹ̀ ó kéré kọ́tẹ́ lọ́wọ́ ní kọ́tẹ́ lọ́wọ́ kò sì máa lọ àwọn onímọ̀ sọ̀rọ̀ kan wọ́n ti bí ebi ti ń pààyè tó bá pààyè tó ti èjì bẹ́ẹ̀ ni ìfaradúró yóò pọ̀ fún ẹ̀ lọ́wọ́ ya àti kí èèyàn gbọ́dọ̀ àdáàdì rẹ̀. tí èèyàn bá pọ̀ láti lówó gbọ́dọ̀ àdáàdì tí wọ́n padà sí lọ́dẹ̀ àárọ̀ lò ó. ẹnì máa bí obìnrin gbà mí ó lè máa gbé àwọn àìsàn kéré tó bá wúlé ẹ̀kánlẹ̀ báyìí bí pàtàkì bẹ́ẹ̀ parí nù ẹ̀kẹ́rẹ́ tí wọ́n máa ti kìlọ̀ ra wọn ni òun tó ń sọ kí ló fà á tó wọ̀ tó bá láwọn òbí gbé gbọdọ̀ ẹ̀kọ́ abúlé láwùjọ. ẹni pé iye tó fún àwọn òṣù ní tí wọ́n fi tẹ̀lé àti kú òní orí ìlànà tí mẹ́rin pé a a gbọ́dọ̀ tí ó rọ̀ ní ilé ìyàwó láwùjọ. torí pé kí ni àwọn ọmọ mẹ́kẹ̀kọ̀ nígbà yẹn sì ní ìwà abẹ́rẹ́ lókùn àti ọ̀bá ti jẹ̀ yẹn bá òfin láti jẹ́ wọ́n ní fúlọ́ọ̀mù wọ́n bá gbé bọ́ọ̀lù pé ọ̀dà táwọn àgbè pé a máa ṣe níjà sísù

nípa pé aláwọn akẹ́rẹ́ sí ìrìn yìí àwọn ọ̀bẹ ń jẹ́rẹ́ tẹ̀lé lọ́dọ̀ ọ̀dọ̀ ìwọ wá ní alámọ̀tí lọ́dọ̀ pa ìsúkú rẹ̀ akọlọ́pọ̀ òbí lọ́dọ̀ fẹ́rẹ́ tẹ̀lé o òun ni wọ́n dá òun fásitì ọmọ rẹ̀ láti tó ń di torí pé kí ọmọ ọ̀dọ́ ìwò ọ̀dọ́ ìwò ló ń lo ọ̀dọ́ oríṣiríṣi wọ́n wá sí àwọn fọ́mùlà yẹn kalẹ̀ wọ́n má sákèrè ọ̀dọ́ àwọn ìgbà wọn kọ̀ọ̀kan ti wù sáwù jọ jẹ tọ́lẹ̀ rẹ̀ nìyẹn tọ́lẹ̀ rẹ̀ ni aburú sáré ẹ̀kọ́ kálẹ̀ mi ẹ̀dọ́ tó lọ lọ́wọ́ bá ẹ̀dá mọ̀ pé kí ẹ̀ bá ti àbẹ̀rẹ̀ ìmọ̀ ló ń kó lára yẹn ni o àmì sọ̀rọ̀ lọ́wọ́ wà ní sílẹ̀ nínú irinṣẹ́ ìmúṣẹ́ àìsàn báyìí àtàwọn míì ó ní kí ẹ̀ bá ti àbẹ̀rẹ̀

ilé ìgbà wa ni ìmọ̀lẹ́ ìgbàgbọ́ ọlọ́wọ́ gbé àkùrà rẹ̀ wọ́n bá wọ́n kọ́ lọ́wọ́ ìwé máa ń da padà sí lára wọn. aburú wà lára aburú kọ́ nígbà tó bá wá gba ìgbàgbọ́ lára yẹn tó ń gba ìmọ̀lẹ́ ìgbàgbọ́ lára yẹn nínú yá ìgbọ́jẹ́ kó ti lọ tí ò ní padà lọ. ọ̀pá mi lára ìṣẹ́jú márùn-ún abìyẹ́ lọ kẹ̀kẹ́ wá bẹ́lẹ̀. torí kí بارك الله لكم في القرآن العظيم ونفعني الله وإياكم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأهل الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين وتابعين بإحسان إلى يوم الدين أما بعد واتقوا الله عباد الله وأطيعوه واتقوا يوم تدعون الى الله ثم توفى كل نفس ما حكمت وهم لا يظلمون عباد الله للمخرج النبي عليه الصلاه والسلام امته واكثرهم من الزنا شد تحذيرا وارشدهم جميعا فوق الموصله اليه وامر المراه بالاحسان والحشم والعفاف والصدر والاقرار بالمنزل واذا خرجت الحاجه خرجت سمكه غير مقطوعه ويوم عاصرهم عاصرهم ونهاهم تغرب والصبور وخلقة الرجال والخضوع بالقول والتقوى بلا محرم ونعم قوة الرجل المرأة وأمر كل من الرجال والشباب بالثياب القبر والأحصار واعلموا ان سر الكلام كلام الله وخير يعني لمحمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. أنا أقول الله عليك àwọn tó ń kí òun ní ọpẹ́ nínú wà pátá bẹ́ẹ̀ ni mo ti jẹ́ àkọ́tẹ́ dáadáa àwọn olùdíje ọlọ́run bá ní wọ́n ní o ọlọ́run bá àlejò ọlá yìí òun náà ní ọba tí a jẹ́ ìkọ́kùn sóni òun náà ló ti ẹ̀ka máa sùn mo jẹ́ ìgbà nípa Muhammad sọ̀rọ̀ wà lùsílà ẹ̀rí sọ̀rọ̀ wọ̀ sí ọlọ́run ọlọ́run bá àtàlẹ́ bó jẹ́ àtìkẹ́ fún àwọn àti àwọn ọ̀rẹ́yẹ ìka òṣèré lánàá ti ọba aláàbàlú ra lọ sí ọjọ́ àdéhùn ẹ̀rí àwọn ọ̀rọ̀ nípa jíjáde ilẹ̀ ìlànà ìsọ̀rọ̀ aburú náà láwùjọ aburú aburú tó pé ọlọ́run ọba máa jèrè ẹ̀yà nítorí rẹ̀ láyé bákan náà ti pé tó wá jà sí àmọ́ yóò tó wá fi kan níyà yóò tó wá fi jẹ ọ̀pọ̀lọpọ̀ òkú bàjẹ́ kò sí o àgbèrè ìdí sẹ́nu inú bá fún ti ayé kékeré àwọn wa wò kí ló pa àwọn ọmọ lọ́wọ́ àtẹ̀lé yìí o àtẹ̀lé lọ́sọ̀ ẹ̀lò bí ìṣe ẹ̀dùn ara rẹ̀ àtẹ̀lé lọ́sọ̀ ẹ̀dùn ara rẹ̀ ìdí ò lè fẹ́ fún àwọn ìyàwó ilé ìdí ò lè fẹ́ fún àwọn ọmọ ilé àwọn ẹ̀dùn bí ti bẹ́ẹ̀lẹ́ ilé ìdí fẹ́ fún àwọn tí wọ́n gbé káàkiri ẹ máa rí obìnrin tí ó máa gbọ́ jáde pé aláàánú rẹ̀ fẹ́ wò yẹn kára aláàánú rẹ̀ àti rẹ̀ ni o. Polisi kí ọ̀dọ́ dúdú láti fún obìnrin ní twenty thousand naira onítùmọ̀ sí láti fún ní thirty thousand naira ṣùgbọ́n lágbára kíyàwó olórí bá thousand naira ta lọ́wọ́ àwọn èyí pọ̀ láwùjọ. ó ti kó aburú bá ọ̀pọ̀lọpọ̀ tó ṣe yí pé ìyàwó ilé ó ti fi abirùn nínú yàgbèrè lórí tí òun lọ kó láti gbà ó ti kó láti gbà ó ti fún ọmọ ilé àwọn ti ọmọ ilé káàkiri. látara kìnnì látara àkùnlé. Torí pé ọlọ́wọ́ bá àtẹ̀kẹ́ ọlá ó ti sọ aburú papọ̀ mọ́ àgbẹ̀ tí kí ẹ bá ń ṣe yóò wà burú bẹ́ẹ̀. Ọ̀pẹ́ ọ̀pọ̀ yóò wà burú bẹ́ẹ̀. Aburú yẹn ó lè wá sí ilé ìdílé ọ̀gá níjà níbi pé ìgbà tó ní òní sígun yóò fi lọ́ pàdé ọlọ́run kí àrò rẹ̀ pọ̀. Ó lè jẹ́ kí àwòrán ọ̀rọ̀ ọ̀tẹ̀ di pé kó dé ìdí àjẹta yóò kù. Oríṣiríṣi oríṣiríṣi ìyẹn ló fọ ẹni pé ó ń kàn kúrò máa ti bẹ̀rù pé wọ́n pa àtọ́lọ̀ lọ. Táwọn ọmọ títí ọlọ́wọ́ ó ń gbé ẹ̀sẹ̀ fún wa. Yóò gbé ẹ̀sẹ̀ ta láti fún wa. Àwùjọ lónìí, àwọn kan fẹ́ wọ́n pè sí káwọn ìṣe inú ilé iṣẹ́ àfáàlì. Iṣẹ́ àfáàlì. Ẹ wá láwọn tí wọ́n máa ń dá lóòjì. Àwọn dání, àwọn obìnrin yóò ọ̀pọ̀lọpọ̀ obìnrin olóbìnrin ló ti pọ́ ọ̀pá àtìlẹ́wọ̀n. Ọ̀pọ̀lọpọ̀

torí pé ìwà tí ọ̀pọ̀lọpọ̀ ń wù láwùjọ ìwà lọ́wọ́ ìwà àbújì ìwà àbújì ọ̀pọ̀lọpọ̀ bá yóò ní jẹ́ káàkiri ó ti gbóni bẹ̀rẹ̀ ó ti máa ṣètò pàbí ẹni ọlọ́wọ́ bá àlejò aláwùjọ ẹlẹ́kọ̀ọ́jà bẹ́ẹ̀ wọ̀rọ̀ bákan ẹ̀ pé àdúgbò Muhammad sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ lọ́sẹ̀rá owó wa ní sọ̀rọ̀ púpọ̀ nípa ohun tó lè wọlé lábẹ́rẹ̀ púpọ̀ àwọn ọ̀nà yìí èyí ìlú bá àyè ká sí ilẹ̀ sí i ìyẹn ló máa ti tẹ́lẹ̀ lọ́wọ́ mi gbé ọ̀rọ̀ ìjà àkàlẹ̀ ẹ̀wọ̀ ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àgbọ̀dọ̀ jọ ń gbé mu lé òun obìnrin mi wọn àwọn báyà káàkiri nínú ọ̀dọ̀ ọ̀rẹ́ tí kú ọ̀rẹ́ kẹlẹ́ wọn àkọ́kọ́ rẹ̀ kọ́lẹ̀ wà wà ńlẹ̀ ọ̀hún wọn bọ́ta tún máa bá pẹ́rẹ́ káàkiri àdúgbò láyìí fẹ́ ọ̀hún bọ́ ẹtù gbogbo àbújọ máa tẹ̀lé wọ́n mú irú rẹ̀ kan tọ́jà pé ní àwọn tí lẹ́yìn tó wà nílé òun náà fẹ́ ọ̀la lọ sọ́lẹ̀ nígbà wọn wá lẹ́bàrà tó ti wọ́n bá ti ní tú yà òun náà máa múra máa múra yóò sàlá àwọn yóò ti lọ sí olùkọ́ ilẹ̀ lọkùnrin náà wá òkè à tí wọ́n mọ̀ sí kẹjọ́ máa wá láti yìí jẹ. àwọn abúlé ti di ọkọ̀ bẹ̀rẹ̀ àwùjọ o. tọ́sílẹ̀ pé àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ abúlé yẹn ìmúlò obìnrin yẹn náà ni ìmúlò ọ̀pọ̀lọpọ̀ ni. ṣé lọ́wọ́ ọba ó dàpọ̀ nípa pé èyí sọ̀rọ̀ ìdíyàn ọba ojú ti rẹ̀ jẹ́ àdúgbò náà wọ̀ ìyẹn ní àdébìtì ọlọ́run sọ̀rọ̀ ayé tí ń jẹ́ ojú òkè láti olùkọ́ tí ẹ bá lórí ti ó tilẹ̀ táwọn wáyé lọ́pọ̀ tàbí lóbìnrin ṣùgbọ́n ojú òkè bá tilẹ̀ tí obìnrin tí àwọn ọkùnrin bá jókòó tó bá òkùnrin ẹgbẹ́ rẹ̀ àwọn ní ọ̀nà òjòkó yóò máa ta pẹrẹ láàrin wọn yóò máa wọ́n pa wọn láti obìnrin olùkọ́ ti wọ́n pọ̀ ọkùnrin ọlọ́kùnrin la kí nínú retí eré ìfọ̀lá wọ́n ti sọ̀rọ̀ ayé ẹ̀sẹ̀ bí irun ti àmójúkúrò bí irun ti ẹni tí ó kojú ẹ̀ nípa rò ó kó ẹ̀ lábà rò níbi omi olóbìnrin kó mi ní ọkọ ẹ̀ lábójú lábà rò níbi omi olóbìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ̀wù lónìí ọ̀pọ̀lọpọ̀ nígbà wọn bá jókòó tó ń fi jò kó lẹ́ kí ìwò wọn bẹ́ẹ̀ ní wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà wọ̀ fi àtàwọn ọkùnrin ni wọ́n tó ń káàkiri lórí sẹ́ẹ̀sì ibi ìbálòpọ̀ lọ̀pọ̀lọpọ̀ ń gbé káàkiri lórí fóònù ọ̀pẹ́ náà àwọn ọ̀pẹ́ náà wà ní sọ́jọ́ tẹ̀lé sùn wọn. ọ bàbá wọn gba bẹ́ẹ̀sì lọ́wọ́ wọn ní nígbà wọn tó lọ́wọ́ wọn ìyá wá pẹ́ pọ́pọ́ òwúrọ̀ ó wọn ti nígbà tó ń títí ẹyin á ọ̀dà wọn wá tó lọ́wọ́ rẹ̀ wá fi ìyá bí ìbọn wọ́n ní ìyá ẹ̀ dákúlẹ̀ lẹ́kẹ̀kẹ̀. ẹ wò kẹ́ báyìí oríṣiríṣi náà wọ́n tó káàkiri yẹn o kó ń tọkọ lọ́wọ́ máa ń tẹ̀ káàkiri òun lábúrú rẹ̀ kọ́ bẹ́ẹ̀. eléyìí kọ́mọ láwùjọ o ó bú gidigidi ní nígbà bá yọ lára àtọmọ ni àwọn láti wọlé ẹ̀kọ́ ọwọ́ tẹ láti wọlé ẹ̀kọ́ wọ́n ti lọ́ọ́ bí àwọn ọ̀gá yìí ẹjẹ́ àtàwọn onímọ̀ rẹ òun lágbára púpọ̀ jù bẹ́ẹ̀ ni ẹjọ́ náà wá pépè sí ibi obìnrin ọlọ́run ọ̀kọ́ náà ní gbogbo ní fún dáwọ́ látàbà lọ́sùn dáwọ́ lọ́jà ìgbà yìí nìyà ọlọ́run nílé yẹn gbé ọ̀pọ̀lọpọ̀ ní lọ́wọ́ rárá àjọ máa wọ̀ fún àtọ̀kùn táwọn tó lóye àwọn àmì ìtọ́jà bára ni àdùnnú àwọn wá dé ọjà wọ́n máa tẹ̀sí máa tẹ̀sí ìgbẹ́ta ẹ̀jẹ̀ kan nígbà tó wá ní òkè lọ́fíìsì lónìí ẹ̀tọ́ tẹ̀sí àbẹ̀ obìnrin lábẹ́ ẹ̀sẹ̀ ẹ̀kọ́ nígbà tó lọ́wọ́ àwọn ẹ̀fẹ́ kọ́ńfidẹ́ńtì àtẹ́kìrì kọ́ńfidẹ́ńtì àtẹ́kìrì táwa ní ọkùnrin ọkùnrin ẹ̀dọ́ ọ̀dẹ kọ́ńfidẹ́ńtì àtẹ́kìrì rẹ̀ ní obìnrin olókèrè aláàtì ilé iṣẹ́ kí làwọn ìdíjú ọ̀tẹ̀lẹ̀ ń bẹ́ẹ̀ àwọn oní ìwọ́lùkọ́ mi yẹn ẹ̀sìlá iṣẹ́ ìjọ náà wà ní kákìlẹ̀ yìí àdìpọ̀ láàárín ọkùnrin àtòkèrè ọ̀dùnàgbàrà púpọ̀ jù iṣẹ́ tẹ̀wọ̀ làbójútó àbúrò bọ̀ ẹ́ àwùjọ àtọkùnrin àtọkùnrin ẹ̀rọ lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin àtàwọn olùkọ́ tó dé ní àtọkùnrin àtọkùnrin wọn tó dé bí ẹlẹ́gbẹ̀ẹ́ àwùjọ wọn tó àwọn ọmọ tó ilé ẹ̀kọ́ wọ́n tún wá lọ pé ẹgbẹ́ wọn dàkọ̀ọ́ni àtọkùnrin àtọkùnrin àwọn ọmọdé ẹ̀kú wọn dàpọ̀ nígbà àwọn tó nígbà àwọn tó kò wọ́n ń tabú ẹ̀kú wọn gbọ́dọ̀ tó papọ̀ tó ni wọ́n gbọ́dọ̀ tó kó papọ̀ ni kí lẹ́yìn rẹ̀ kíláàsì rẹ̀ ẹ̀wọ́n ni wọ́n bára wọn sọ̀rọ̀ pa lórí alámàlẹ̀ ẹ̀ka ẹ̀kú wọn bẹ́ẹ̀ gbogbo ọ̀lẹ́ ń ṣẹlẹ̀ ọmọ àti ẹ̀sùn ọmọ ẹ̀ka jí lóbi ní bá jáde nínú rẹ̀ àti ìṣòro ọmọ ọ̀lẹ́ náà ó ní ọ̀pọ̀lọpọ̀ tó ń fi ọlọ́run jáde torí kí ni ṣébí tí wọ́n lè bèrè akúrin náà ni ẹ̀wá lọ ọ̀pọ̀lọpọ̀ kò ní

wọ́n mú arábìnrin kan fún wa títà yẹn ó wà ní sùkúù ọwọ́ wọlé pé ìjọmọbìnrin jà ń láàrin ọwọ́ bá àbá rẹ̀ nípa pé òun fẹ́ máa ní bàbá rẹ̀ wá jáde wọn kí ló wọ́n oníkàájú sùn ẹ̀ abọ́lọ́ àbábọ̀ nípa òtítọ́ rẹ̀ àwọn kan wá ń tilẹ̀ tọ́ lóbi wá wá sọ ó wá kọ̀ fẹ́ fún ọ̀rẹ́ ní àwọn àbá rẹ̀ pé abúlé ẹ̀ tó wọ̀ òun tẹ́ ẹ̀ ń wò òun ti lóyún ṣùgbọ́n tó òun ní ẹni tó kọ̀ òun fẹ́ kírísítẹ́ẹ̀lì ẹni yìí òun náà rẹ́jísírà tó àwọn rẹ́jísírà yìí torí tó òun lọ sí nígbà tó òun lọ jáde ní ọwọ́ àwọn gbọ́ra àwọn báyìí ni márùn pé òun rí ti o nígbà òun lọ sí bàbá lóun ó mú dàbí òun ọ̀pọ̀lọpọ̀ fún sí àyájú ní o lórí bí tẹ́lẹ̀ bá tiẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ọdẹ tí wọ́n bá rẹ̀ lọ. Tọ́lú fọlọ́hún tó lára ọmọ rẹ̀ ló fi kàgbá kó. Wọ́n ní bíi báyà kó o ṣe òṣè òun ojú rárá. Tọ́lọ́ bá tún kẹ̀kẹ́ yá ṣe jáde bàrà rẹ̀. Kò tí ẹ̀kọ́ lọ́wọ́ rárá bí ti wọ̀ mọ́. Kò tí ẹ̀kọ́ lọ́wọ́. Bí wọ́n ní ní ẹ̀rọ lórí kọ̀kọ̀rọ̀ wálé ẹ̀kọ́ dàbí kọ́lá kọ̀kọ̀rọ̀ wálé ẹ̀kọ́. Kò tí ẹ̀kọ́ lọ́wọ́. Ẹ má ṣe àwọn akẹ́kẹ́ láì ṣe àbúrú. À ń sì lè dáadáa. Àwọn ọmọ burúkú rẹ̀. Bí àbúrú bá pàdé bí

àtọ́nà ọba subhanahu wa ta'ala tí wọ́n lò ní ọlọ́mọ ti láti ọbẹ̀ kọ̀ọ̀kan wa o ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run ti àti láyé ọlọ́run ti gbà níjọ fún wa ọ̀là àgbà ọlọ́run náà gbé ohun tí wọ́n ń jà padà sí i ó kéré ó lórí lákùnlá wa bẹ́ẹ̀ o gbogbo agbóhó wa ti láwùjọ lákùnlá wa bẹ́ẹ̀ o làwa ń bẹ́ẹ̀ o ẹ̀rí pé nàìjíríà kò tún ọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ inú ọ̀sẹ̀ yẹn láre òun ni ìjọba amẹ́ríkà ti láì pé káwọn ọmọ amẹ́ríkà bá fẹ́ tíráàbù lọ sí nàìjíríà tí wọ́n sọ ẹni ọlọ́run lọ́sọ̀ọ̀sẹ̀ fún àti àbí twenty four state kìíní pé kò sí ọdún kẹsàn-án dára

ان صبر وثبت قلانا اللهم انا نعوذ من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الاعداء اللهم حسنا لنا في الامور كلها واجرنا من في الدنيا وعذاب الاخره اللهم انت رد بدعائك وواصل باجابتك وقل لك ما مثلنا واجبنا كما وصل جلال الكرام انك لا تخلف عادة وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك